sí wa ká fẹ́ gbogbo olùkójú ọ̀nà ọba ẹ̀jẹ̀ pápá ọba ọ ní kọ̀kọ̀ àti ní gbangba ẹ̀jẹ̀ ọba ọba ẹ̀jẹ̀ wọn ti pa á láfẹ́ kábẹ́rù rẹ̀ nínú àwọn pọ́pọ̀ ọba ní nígbà gbogbo ẹ̀pá yẹn ọba ti tọ́ àdúgbò ti níbi wọn náà wájú wọn mọ̀ wá níbi àwọn níbi àwọn ẹ̀yàn ní kọ̀kọ̀ àti ní gbàgbà ẹ̀yìn ọmọ ìyá mú fún àwọn káàbá gbàgbé nínú kẹta fún bá wa ọbọ̀ lọ́fẹ̀ẹ́ kọkọjá oní ẹ̀yìn àwọn àgbàdo àbúṣe ìyà àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ ìyà káwọn ní wọn wọn bá wọn alápẹ̀rẹ̀ nínú àgbọ̀ àyè ìyá tó ń bá wa lọ́rọ̀ láti tẹ̀jọ́ nígbà gbára wọn àkọ́kọ́ tó máa ń jẹ àdúrà tó máa ń mu. Nígbà wá pọ̀ pé ìjọba ọwọ́ pọ̀ kankan ká wò pé nínú ọjọ́ ká sàlàyé fún wa kẹ́kọ̀ọ́ ní bàá jẹ́ ààbò ẹ̀kọ́ òun náà ni nígbà tó sàlàyé lónìí. Àìjẹ́ bẹ́ẹ̀ àbábọ́ sínú ẹ̀kọ́ mi lónìí. Ẹ̀yin ọmọ náà fún náà àgbàlá fún wa lọ́fẹ̀ tó ń kọjá wípé sẹ́yìn ti bẹ̀rẹ̀ lánà rẹ̀ tó lè jẹun ìyàrá náà tó ń bá nǹkan náà kọjá pé ó ti àtọ́jú àwọn àjọba rẹ̀ àìmọye òògùn yóò ti lò kó tó ti kóúnjẹ yóò wọ ẹnu rẹ̀ àìmọye òògùn yóò ti lò kó tó ti lórí ohun tó ń láti mọ̀ pé jíjẹ ìjẹra àtẹ́yìn nínú àwọn ìjẹra tọ́lọ̀ máa ṣe sẹ́yìn káàkà níbi jíjẹ nínú yìí ó ní yíyí ara títẹ̀mí ara nínú sẹ́kùn sí ìrẹ́pẹ́tẹ́ tí òkú bá fẹ́ sínú jọ̀mọ́ àgbàdo lè di òkú lọ́sẹ̀ náà lè di jẹ àgbàdo lè di òkú lọ́sẹ̀ àti ẹ̀kú mi ó wà wá rí báyìí tó kò wá lọ́sọ̀ ẹ̀kọ́ wa ká máa ń lo àwọn ẹ̀kọ́ tó fi mú wa níbi jíjẹ àti mímu tó bá lọ́mọ tó fẹ́ pàtàkì púpọ̀ tó tó ìjẹ́ra kan ní ìjẹ́ra ọlọ́run èyí ti fẹ́ ọjà kó obìnrin obìnrin wà ó fẹ́ gbàdo jọ̀mọ́ òun tó ti fẹ́ ti ìjẹ́rẹ̀ olùdẹ́ndẹ̀ òtún ìgbà lọ ṣùgbọ́n ààrẹ tó o ní lè di ọ̀gá mi sọ̀rọ̀ ìyá ìdìbò àjẹ nǹkan ìjẹ ọlọ́ọ̀gá ní ọjọ́ náà wà ẹrú ìyàrá yìí nínú àwọn ẹ̀kọ́ fún ọjọ́ tó lé wa bọ́ọ̀lù tó lé kọjá òtún gbogbo nípa ìjábẹ́ jẹ àgbà wọn ń bọ̀ wọn ṣẹlẹ̀ bísímìlá àtàwọn àkáàbì tá a sàlàyé fún wa wa a jẹun pẹ̀lú ọ̀fun wa ń jẹun níbi nǹkan tó fún wa àti tẹ́kù ló ń jẹun ajẹun. alẹ́ wọ̀ ni àbọ̀ owó ti jẹun àbọ̀ owó ti mú ni torí bẹ́ẹ̀ transparent làwọn tó bá rẹ̀ ààyè òun náà ní kí máa fọwọ́ ti jẹun kí sì máa fọwọ́ ti mú ni. àbàlá lè fún wa lọ́sẹ̀ tó lè kọjá nínú àwọn ẹ̀kọ́ tó wá ṣe pàtàkì pẹ̀lú kápítàlà yìí lábẹ́ jíjà mímu òun náà ní pé ẹ̀yin ọmọ ìyá nù fún àwọn gbogbo ń bá ìbàjọ́ bá mu gbọ́dọ̀ ṣàkóso ńbẹ̀ a gbọ́dọ̀ lọ́nà àpà níbẹ̀ a gbọ́dọ̀ a gbọ́dọ̀ ṣàkóso a gbọ́dọ̀ lọ́nà kùnà níbi ìkọ́tà abẹ́ jẹ káwá dágbálé ìta ìrìntí ìfowó ọ̀lẹ́ ìjẹba.

ẹlòmíì yóò bó jẹ́lẹ̀ ní oríṣiríṣi ní àbùkù ní kàńtẹ́lẹ̀ ní gbogbo tó kù ní wọ́n ní kí ni ẹ ìyẹn ti wé ya wọ́n ní ilé ẹlọ ọgbà tó ní gbà jẹ́wọ́ ilé máa jẹun káwá máa ká máa mẹ́rin fún náà níbi oúnjẹ wa ti oúnjẹ tí wọ́n ò jẹ agbọ́dọ̀ jẹun níwọ̀ntúnwọ̀nsì níbi ẹgbẹ́ tí ọmọ wa ọ̀kà anábì sọ́kà bá wa lé wọn sọ́nà anábì jẹ́ kó yẹ wa nípa ẹgbẹ́ nípa bá fẹ́ jẹun á mọ jẹ́ fún wa sọ́nà mẹ́ta ní fún wa á jẹ́ fún mẹ́ta kí ni mo lè àtẹ̀ ìjà kan bẹ̀ ó láti jẹun wà kí ni mo lè sọ̀rọ̀ ìjà kan bẹ̀ á ti mú mi wà kí ni mo lè sànáfò ìjà kan yòókù á mọ̀ sí ní sọ́rọ̀ á mọ̀ sí ní sí iwájú nígbà yìí. ti fi ní sókè ní sókò látàrí pé àmọ̀ ti ní sókè ní sílẹ̀ látàrí pé kí ni o látàrí pé àjẹun lójú jọlọ́à mùsùlùmí lè fẹ́ ní jẹun tí kò lọ́wọ́ bákúbákú èmi náà pa a jẹ àmọ́ àti ọlọ́ọ̀bá àlá ọ̀pọ̀ wa lélẹ̀ níbi nǹkan tá a jẹ níbi nǹkan tá a mọ̀. ẹ̀yin ọmọ ìyá ọ̀sán náà bákan náà nínú ẹ̀kọ́ bá a fẹ́ máa jẹ bá a fẹ́ máa mu òun náà tí wọ́n kọ́ bá pa aláṣẹ kájẹ nǹkan tó jẹ́ halal kájẹ nǹkan tó pọ́ lẹ́nu jẹ nǹkan haram. kọjá pé ọ̀nà bá ń gbà máa rí bá a máa fi wá ń bá a jẹ àtàwọn alẹ́ wa wọ́n jẹ́ náà halal wọ́n mọ̀ jọ náà haram ó ti gba ilé ó ti gba oko débi pé ní ọ̀sẹ̀ haram wọ́n ní ọ̀ ẹni ọ̀nà fà ní ìpínlẹ̀ àmú sẹ́ni kẹfẹ́ àrùn kẹfẹ́ àrùn tó ní àwọn ọmọdé ńlá ní ọ̀fẹ́ wọ́n ní àkókò ah, sọ mílíọ̀nù dìrọ̀ fúlì mọ́nì fúlì mọ́nì owó hàlá owó hàlá wọ́n ní ọkọ̀ fúlì mọ́nì owó tẹ̀ pariwo owó tí yíyẹ ti dùn ní ma lẹ́yìn ẹ̀dí lówó haram á jẹ haram ìgbà náà ìbọ̀rọ̀ wa ọmọ ọ̀jọ́ gbọ́nà àlá òun láti máa rí jẹ̀mọ́rà ànábìsọ ọmọ àrẹ ọ̀sọ́nà ànábìsọ máa ń nke ní ọwọ́ àtọ́yè dájọ́jọ́ ọmọ ọba ọba tó máa ní. làyẹ̀ kúlọ̀ lórí ìlà àtọ̀yìnbà ọmọ ọlọ́run yá àti ọ̀sẹ̀ bí ní àmàlù ọlọ́run ọ̀sẹ̀ ní orí àgbọ̀ tuntun ọlọ́run kúlù ní tóbi bá ti máa ọ̀sẹ̀ fún náà pọ̀ ẹ jẹ nínú àwọn ọ̀sẹ̀ tó jẹ́ kàláì tá a kò fún yín nínú àwọn ọ̀sẹ̀ tó jẹ́ kàláì tá a kò fún yín owó tẹ̀ ti jẹ́ ẹ jẹ́ kí yín kọ́jà àlùkásìkò yín padà àwọn ọ̀nà

mo lọ owó ní ìgbà tí mo sì ń owó wọ́n lè fún mi ní two thousand owó tó mo owó owó kàlá mo rà aṣọ ni onímọ̀tìgbowó mo kọ́ mo lẹ́kọ̀ọ́ onímọ̀tìgbowó púpọ̀ nípa ìgbà owó ọmọlá kàlá ọmọkùnkùn ọ̀nà sáárà ọmọkùnkùn ọ̀nà sẹ̀ka jẹ̀ nǹkan káwọ́ ọ̀nà àtijọ́ wa kọ́jọ́ na halal kọ́jọ́ na haram ṣèwọ́n tí o halal ó ní owó lọ́nà halal ọ̀nà ọ̀nà ọkọ̀ ọlọ́balẹ̀ ìpàdé omi tó lé náà nígbà báyìí omi wọn ó yàn sọ ní èdè gbọ̀gbọ̀ pa yóò ṣùgbọ́n kọ́lọ́ ọlọ́ bú ọ̀rọ̀ haram jẹ̀má bí ìsọ̀tọ́ bá wọ́n pẹ́lú láàbọ̀ ọ̀nà ìgbà owó ni o ọkọ̀ lómi balẹ̀ bí ìsọ̀tọ́ bá ti pẹ́lú láàbọ̀ ọ̀nà ìgbà owó ni o torí délé àmọ́ àwọn bá ń lọ́wọ́ àkọ́bá nìkan tó ọba ti ọpọlọ ọgbọ́n smartness tó o fi kọ́ ọ̀dọ́ tó o fi kọ́ ọ̀dọ́ ó lè fọgbọ́n náà ẹ̀rọ ìkójọ àpòpọ̀ àtúmájà àwọn òbí lọ. jẹ̀mọ́nà ó lè fọ ọgbọ́n náà láìpẹ́ yìí èmi àti gánà àwọn àbá ajá mi wọ́n sọ̀rọ̀ ẹ̀ nìkan ọlọ́sùn mẹ́rin ẹ̀ sọ̀rọ̀ ọkọ̀ nìkan ọmọ wọn wọn á jó wọ́n láì ṣe pé bọ́yá bọ́yá wọ́n gbà yọ̀ǹda lọ́dọ̀ àwọn tó lòótọ́ kàn ẹja ń bọ́yá wọ́n gbà yọ̀ǹda tó tó wọ́n bá gbà yọ̀ǹda kì í bẹ́ẹ̀ àwọn mọ̀ káko wọ́n gbà yọ̀ǹda lọ́dọ̀ àwọn tó ní káàkiri bẹ́ẹ̀ káàkiri bá bẹ́ẹ̀ bá ń dó kí ní lẹ́sì agbọ́dọ̀ ní láti gbọ́ epo tí bẹ́ẹ̀ tẹ́ ẹ fún wa àwọn tó kọ́lá bọ́sẹ̀ máa tó yẹn kọ́ bàánú. wọ́n wá ẹ̀dùnmá wọ́n pọ̀tẹ̀jọ́ máa tó bá tẹ́ wọn kọ́ra lọ́gbọ́n wa wọ́n bá ti tà títí ọ̀dẹ̀ wọn kà tó ẹnì kálábẹ́ à wọ́n lọ ojú òkú nìkan wọ́n á ní wọ́n jọ àwọ̀ sílẹ̀ ọwọ́ láàárọ̀ kó ọwọ́ àkójọ ìpàdé lọ sí ìgbà ilé kẹ́ẹ̀sì ní òkè ń bẹ̀rẹ̀ sí ìwò ké èmi àtàkà àtàjọ gbọ́ láàrin káàkiri ọ̀sẹ̀ àwọn ẹni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ àkójọ ìpàdé di gbọ́ tó bá gbàgbà ìkú ẹ̀jẹ̀ ó ti kẹ́ẹ̀sì méjì ní mẹ́ta ni múnú tó ọlọ́dẹ ti ń bẹ ní tòsí níbi ilé oko bẹ́ẹ̀ bí ó káńtì mo bá wù bá káni á ń gbá káńtì jẹ ó gbọ́ wọ́n bẹ̀rẹ̀ ìmọ̀ náà jẹ́ ọ̀fẹ́dẹ́ ìlẹ̀ àtẹnu káńtì ní lọ nígbà wọ́n bẹ̀rẹ̀ ìmọ̀ náà bẹ̀rẹ̀ ìmọ̀ nínú káńtì báyìí gáàsì wo ọlọ́dẹ ti lẹ́yìn lọ́dọ̀ bọ̀ nípa á wọ́n bá wọ́n fún sínú káńtì wọ́n bá wọ́n wọ̀ lọ́wọ́ jẹmáà mọ́ ọ̀pọ̀ ọgbẹ́ ìwọ gbẹ́jà wà ló ń lọ ọwọ́ akókó ọ̀rọ̀ jọ ẹnu nǹkan olóba olóbi wọn ti kó five mita ten mita tó ẹbí tó ọ̀gá tó mìíràn náà yà fún mi rọ̀ kí wọ́n fẹ́ sọ fọ́nà ọba rẹ̀ ǹjẹ́ àtúbọ̀ ká dáadáa mọ́ kó tó nà káàkó mọ̀ òbíra rẹ̀ gbogbo ẹni tó ń jáde láàárọ̀ pé àwọn àgbà jẹ lọ pé kó wà láǹkà àláàlì lọ. tọ́lájọ́ pọ̀ nǹkan àláàlì ilẹ̀ yẹn wá lọ ájọ àwọn halal títọ́ wọn á dé àtúnyẹ mímọ̀ ó mọ̀ fún o lọ́jọ́ kàkàrà mi máa bẹ̀rẹ̀ fún mi lẹ́ kí wọ́n fẹ́ ma tọ́ kí lọ́ bẹ́ẹ̀ sọ wọ́n fẹ́ kó ti di sà wọ́n ń wẹ̀ lọ́ọ́bẹ̀ wa náà pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀kọ́ ní bọ́lá smack jù bẹ́ẹ̀ sí irú arákùnrin bá a sọ ẹ̀rọ smack náà tó smack ó ní wà ní òyìnbó bọ́lá jẹ́ pé wọ́n pọ̀ wọ́n fi ní kó lọ sí ìwẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ mo gbà pé nìkan ní ìdájẹ́ àìmọye nìkan ní ìdájẹ́ tó ti sọ ọdẹ wọ̀ torí kéré ọ̀nà àtijọ́ kájọ́ tó ọmọ bàbá àpárá tẹ̀sọ́ káwọ́ àlùsáàjẹ́ lọ́nà hàlà lọ́nà hàlà ọ̀nà ẹ̀tọ́ káwọ́ àná ọ̀nà hàlà gómìnà sábà ń sọ̀rọ̀ bá rẹ̀ wọ́n sọ́tà àdókòfẹ́ sọ́lọ́mùnà èyí ọlọ́run ìkìtìnì tóbi bí àlàáríkà pẹ̀lú kí ló àlàáríkà rẹ̀ á ní àwọn kúrò níbi nǹkan haram wọ akùnínì tìrọ̀mílọ́ bìfọ̀dùnìkà pẹ̀lú ọlá àtọ̀dọ̀ rẹ̀ ẹ̀ má kúrò lọ́dọ̀ tí ò pé wọ́ ọlọ́run jẹ̀mọ́nà àdébùsọ̀ lọ́wọ́ alẹ́ lọ́sọ̀nà lábẹ́ ẹ̀ ká máa wá àdébí wa sọ̀rọ̀ arákùnrin kan arákùnrin yìí àdébí ni asihan nìbíru sàfà o ti pẹ́ lájò ó ti pẹ́ lẹ́yìn àjò àpàràpọ̀ lórí ọ̀nà sábàdé ní ọ̀dọ́ ti sọ̀rọ̀ ẹ̀kọ́ àjò ma ti níbi tó dé irú kò ní kó wù yá kọ́ba ara rẹ̀ ti jọ ilé oṣù tó kọ̀ ló owó ti kọ̀ ọ́ tẹ̀wẹ̀. yàgò bí adé ní ilé sànà ọwọ́ àná wọn sókè láyé ọwọ́ àti yà ọ̀bù yà ọ̀bù. àná ti sọ̀kọ̀ wà ní ọ̀bù tó ní ìpínlẹ̀ ọ̀bù ní ọ̀bù ọ̀bù wọ́n mú sọ àánú wọ́n hà ìdí ìdí haramu ìdí ìdí ìgbọ́n rẹ̀ haramu wọ́n mú sọ̀rọ̀ wọ́n haramu.

nínú onye ó ní àtìǹtìká kéèyàn má dé kẹ̀kẹ́ má kọ́ kọ́ yẹpẹ́ pẹ̀lú àkọ́kọ́ náà ti yẹpẹ́ yàtọ̀ ti dọ̀tí ti korúkú ó tún wá nínú àwọn ẹ̀kọ́ wa tí wọ́n fẹ́ràn ti dáká dúró ká tó ó tún wá ń sọ pé rọ́ọ̀bù rọ́ọ̀bù àwọn ẹ̀kọ́ àti gbà ó ká pẹ̀lú kí rọ́ọ̀bù torí tí wọn rọ́ọ̀bù ní olówó ẹjọ́ níyàn náà ní sẹ́ni tí wọn rọ́ọ̀bù lọ́wọ́ máa pẹ́ lánàá òbílé ní kíni o rọ́ọ̀bù ìbẹ́yì lánàá òbílé tó bá wọlé náà owó bíi sí ó ní tó gbẹ̀dí káàkiri rẹ̀ tó ní bẹ́ẹ̀ náà ní náà kọ́lọ̀ bá ẹni tó ní bàbá ń náà gbọ́ ó gbọ́ náà inú gbogbo àwọn nǹkan yìí haramu ni ní máa jẹ jẹmọ́ra àbùtẹ́kù níta ọ̀dà àgbà owó bá ti jẹun ọ̀nà àlàáfù ní kò jẹ́ níta àwọn owó náà ṣe náà bọ́ọ̀dé ni o halal nǹkan méjì ni ọ̀nà tá owó bọ́ọ̀dé ni o halal níta owó náà àlàáfù bọ́ọ̀dé jẹ́ kí ni o halal èyí ló dọ́kọ̀ ẹ̀rọ àkùrọ̀ èdè mo ti àgbẹ̀dẹ mo ti owó nígbà mo lọ́wọ́ gbọ́dọ̀ torí pé obìnrin tó sì ní àwọn tó ìgbà kò sí ní ọgbọ́n dá àtúntò ẹ̀ mọ̀ fẹ́ fóònù jẹlẹ́dẹ̀ láti fẹ́ ti jẹ́ torí pé kò sí ní àwọn kíni ẹni báyìí torí ẹ̀ ká jẹ́ nù nǹkan tó jẹ́ àlá nínú àwọn ẹ̀kọ́ bá a pé máa jẹun àwọn ẹni àná táwọn ará ni wọ́n bá ń jáde táwọn bá lé wọ́n bá ń jáde àwọn obìnrin rẹ̀ tàná àwọn obìnrin rẹ̀ lánàá táwọn bá lé wọ́n bá ń jáde wọ́n wà á tètè bá lè wọ́n. kí lọ́wọ́ ẹ̀bẹ̀rù ọlọ́run bá lè wá ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ má mú iná wọlé wa ẹ má mú iná ẹ má mú lé wa fún wa ẹ má fún wa ní iná jẹ o kí ni nínú haram ẹ má mú àwọn ọmọ wọlé ẹ dákun èwo nínú wa ìyàwó rẹ má ti pèsè ìdúgbò gbogbo àti ìròyìn àbú o kò fẹ́ kówó bá ti dé inú tó kó fún àwọn nǹkan yìí ó ti kàn wá lọ́kàn àwọn aráalé wa àwọn ìyáálé wa ó kàn wá tí wọ́n gbọ́dọ̀ nígbà pọ̀ náà máa fa àwọn àmì tí ẹ̀wà obìnrin yóò kàn wọlé lọ ní oṣù rẹ̀ kò ní bá sọ̀rọ̀ sí lè mọ yóò ní gbà òkè owó mú wálé tọ́ba gbọ́ wọn tó irú òsì wọlé báwo ni àwọn máa ń béèrè báwo béèrè lọ́rọ̀ mi lára tá a ti bẹ́lẹ̀ bẹ́lẹ̀ bẹ́lẹ̀ àwọn àti bàbá àti ìyá tó òbí títà níta ìjọba mú wọn torí ẹ̀ níta àwùjọ àmọ́ ọmọ ọgbọ́n ọjọ́ ọgbọ́n ọjọ́ ọ̀nà ó tẹ̀ nínú àwọn a fi kún ìjẹ̀jọ́ alákọ̀ọ́kọ́ ká má nana kámá àwọn àbúrò wọn náà ìfọlá dìyọ àìfọlá dìyọ kí wọn bèbè ráyé tí tó ń lo ti fi lẹ mélòó ló fi fi jẹun lélẹ kákákákákábíkù ẹlẹ́ẹ̀kejì orí kí ni o nípa àjẹkájọ kí ni o ọmọ nínú àwọn fi èyí tí a ṣàlàyé fún jẹjọ òun náà ní àwọn kò sí. mẹ́ta fún bàbá fẹ́ jẹun nínú ètò àfikún tó ṣe pàtàkì ìyàgbé máa níbi pé ibi táwọn àbá ti jẹun àwọn tó sọ̀rọ̀ jọjọ kọ́ mọ́ ẹni jẹ́ ibi tó mọ́ kánú máa jẹun bí kíjọ sí wa torí kó jẹ́ ní jábọ́ rẹ̀ tó ń jẹ́ láti jábọ́ kí làwọn olùkọ́ sọ́ọ́ lọ́la ara sára ó ní káde kí ló kánú jẹ padà ẹgbẹ́ tilẹ̀ tó yù ẹgbẹ́ tilẹ̀ oúnjẹ oúnjẹ ọ̀sùn nínú ṣẹ̀tàn tó ń sọ wá

anábì ń tọ́pọ̀ àwọn mùsùlùmí anábì ni ẹni náà jẹ́ lọ ẹni náà jẹ́ lọ bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ oúnjẹ nínú yìí àwọn èèyàn a máa kò tí ọ̀bọ̀ lóúnjẹ bẹ́ẹ̀ wọ́n lẹ́kọ̀ọ́ ètò wọn pọ̀ fún oúnjẹ nìkan nù ní ẹ̀yọ́ mi yọ̀ fún ọ báyọ̀ gba sọ̀tọ̀ fún ọ sọ́nà ọ̀la rẹ̀ ọ̀rọ̀ nínú tó jẹ́ mùsùlùmí kò fọ́ olùkọ́ ọmọ ìjà ọ̀sẹ̀ kọ́ mọ́ òwò pé á mo kó ìlú apá mi ní sọ á mo kó ìlú ààrẹ lọ́wọ́ èsì ìkẹyẹ jẹ́mọ́ kéèyàn kó ìlú apá mi mú wa láti bọ̀kún nínú wa ti ìgbà nínú nǹkan kẹtí wọn bá sá mi ẹ̀jẹ̀ rẹ̀ mẹ agbọ́dọ̀ fẹ́ ẹ̀ nínú àjọ àbí ọ̀rọ̀ fún ẹ̀ kó ìlú àkàkẹ́ fún sáà níbi mú wa. Hmm? man abgọbọ kékan mímọ ajá àbíyọ bọkọ ẹ kó yàrá kankan nínú nǹkan tá à ń mú wa tá ọmọ nǹkó rẹ tó o wẹ́rọ o ánìlà bì kódà kọ́ wọn nǹkan gbọ́kọ̀ tẹ lọ́rùn káfa wa ìdùnnà àyè irú ẹni bẹ́ẹ̀ tó kúkú tí ò ní tí ò lọ́wọ́ méjì mú àbẹ́bí sọ́ọ́ lọ́wọ́ àyè wọ̀ sọ̀rọ̀ àbẹ́bí sọ̀rọ̀ bá ń jẹun lọ́wọ́.

torí sí apá kan ẹ̀sìn ẹsẹ̀ ìyẹn méjì lónìí ìyẹ́ ẹ̀rẹ́ apá kan àrùn ìyẹ́ ẹ̀rẹ́ apá kan ìwòsàn ni. àrùn tó kú nínú ìṣẹ́ni uh, òun bẹ́ẹ̀ kẹ́ tí wọ́n ẹ̀sìn ti ojú bá ìjọ sọ̀rọ̀ ẹ̀sìn ti wòsàn sí. bí bíyànjú ti sọ mú sọ́nù ọ̀lọ́wọ́ àdéhùn àdéhùn táàbà inú ọ̀pọ̀ ọ̀hún. torí délé ẹ̀wọ́ àgbẹ̀ yóò ń jẹ́ lẹ́sìn ìbàdí àtọ́jà àti ẹsẹ̀ gbogbo ẹ̀ láti fi lé dànù. àkàlẹ̀ dàmú pé á ah, ẹ̀sìn nínú gbàǹjẹ́ àìsàkì ni ó fi ọkùnrin ti fẹ́ǹtì ọ̀nù ẹ̀kọ́ tó mọ̀ lọ. torí ìdílé yìí olùgbé lára ẹ̀kọ́ wa ni nǹkan tó tó àgbò ṣùgbọ́n rẹ̀ ara kó dáadáa tó àdúgbò náà á wàlá ìjọba à bẹ́ẹ̀ni kaba dé lóde yẹn wà ti sọ̀rọ̀ yẹn ọmọdé gbà yẹn ti pẹ́ ń tẹ̀lé ńgbà tí t'i ọmọ tẹ̀lé gbogbo ìgbẹ́ kọ̀ tẹ̀lé tó tẹ̀lé wọ́n lè tẹ́ ìjọ òbùdó ní ayé sọ́lọ́lọ́ àárín wọ́n láàrẹ̀ kọ́ oúnjẹ kéèké lásán àìsàn yóò jẹ bàbá rẹ sáà ìpinnu ìdè náà lè jẹ àti àwọn ọgbà pàṣípẹ nìyẹn ó ti dèrò púpọ̀ àwọn nǹkan yìí àti tó kó sí ètò àkàlà yóò jẹ jọ nínú àwọn ẹ̀kọ́ oúnjẹ kálíbà fún lásìkò nípa ní pátápátá ó ní pé jẹmọ́ à nǹkan àjẹ ọgbọ́rọ̀ jẹ nǹkan tó dá ọkọ náà ọba sí tó dá ọkọ náà ọba sí ọlọ́kà wọn ò lábọ̀ wà lárùn.

ṣùgbọ́n òkú ìgbésẹ̀ nǹkan wọn tẹ́lẹ̀ wọ̀nyí lórí òkú nǹkan òkú ẹran tó ti kú àwọn ọ̀nà oríṣi ìlọ́dún ẹ̀rọ kí ló máa tó bá pàtó àǹtí fọ́tọ̀ fún bá wọn gbé wọ̀ láti ìlúdé olùdókọ́ ẹran tí ọ̀gbọ́ bẹ sáà rẹ̀ ẹran tó ẹgbẹ́ wọn ti báyìí wọ́n ju àbára kan tá a bá fẹ́ jẹ́ ọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ ni àwọn ọjọ́ méjì ṣe pàtàkì ju méjì lọ. Kásán méjèèjì jẹ́jẹ́ ni tí ọ̀bí ọ̀bá ilé dé tó jẹ́ kẹ́tí ọ̀bí méjì. Tó ọba ilé gbọ́dọ̀ ń kó tó ọba jẹ́ padà báyìí ju pàdé. Tòlẹ́ ó tó lẹ́kọ̀ọ́ bá jẹ́ pẹ́ gbogbo ní àwọn ọ̀sán náà yìí ọgbọ́dọ̀ lẹ́nu lọ́wọ́ ọwọ́ ajé kakọ̀ ẹ̀ka. Ẹ ọba sáré yọ ọbẹ ẹ ọsẹ wí ọba ní kọ padà rẹ ẹmí ẹ ọmọ ti bẹ̀rẹ̀ jẹ fún àwọn tí ó bẹ̀rẹ̀ àbọ ọpẹ ẹ bó o bá bọ ọbẹ tó tó sùn lọ wọn ẹ ṣé ìbọn tó tó sùn lẹ́sẹ̀ tó ń bẹ̀rẹ̀ nù jẹmọ àpò ọlànà ìṣẹ̀rí àkàrà mọ adúgbò àgbègbè tó ń dúró ìta bọ ọwọ́ àjẹ àdúgbò ẹgbẹ́ yẹ aráàmù ẹgbẹ́ àwọn sórí àwọn ọmọ bẹ́ẹ̀ torí kọ́ ni ẹ gbọ́dọ̀ jẹ́ ní tí wọn ò dá wọ̀dẹ́m ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ aláàbò ní àgbọ̀dọ̀ jẹ́ kí mùsùlùmí ọmọ máa ra ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ màálù yìí ká lọ́dún tẹ̀sí dínkù ó ti dínkù ní ìsìn ìgbà wà jẹ́jẹ́ káà àwọn àwọn àìsàn burúkú wọ́n máa wọ́n padà ní ṣe nílò ewúko gbòdì ẹ̀jẹ̀ màálù àrùnwà ó ti dínkù ní ìsìn ẹ̀jẹ̀ aráàlú wọ́n mọ̀ fún ìkẹ́kẹ́ nínú gbogbo pa àgbọ̀dọ̀ jẹ́ wọn lè ara tó kópa akọrọjọ wọn musaro díẹ̀ ẹnbọ jábọlá tókè wọn nà fíhà wọn nà akara ní sọmọ ẹnbọ tó wọn pàtó gùn nínú wọn lọ sí ara nínú ẹnbọ pàtó nàgbó nàpàtó fa àyíjẹ ní sẹríà wọn nà ní akọ̀tún ní nàgbà abẹ pa nígbà tó lò wọn pàtó àti lára àwọn ẹ̀kọ́ tó ìsìláàmù kọ́ wa nípa ńlá ìwọ ẹnu wa ni kéde gbogbo nǹkan náà máa ń jẹ kódà fún bá àwọn ẹran àgbẹ̀ gbogbo ẹ̀rọ ó dé àdáhùn fẹ́yì jọba kó kí nǹkan tí ẹ̀rẹ́ ìsìláàmù ọ̀tọ̀ bá a fẹ́ máa lọ sọ dénú oko táwọn bàbá máa lọ sọ nínú ìgbẹ́ bí wọ́n lọ sọ ẹran àgbẹ̀ ṣẹlẹ̀ kan bá ìgbà tọ́ gbogbo nǹkan bá wà máa pàǹkọ́ra máa ń jẹ kéèmí ṣe gbogbo ọ̀nà tó máa ń gbà pa nǹkan ṣẹ̀yà kí á bá ìgbà gbogbo ẹ̀ náà mọ̀ wọ́n padà dé nípa ìlànà gbọ́dọ̀ náà tó ń yọ mọ́jọ tó ó tó mọ́ra àwọn àbí ó tó mọ́ra àbí àlàákàmù pẹ̀lú. títí ìlú kan ìfọ́tò gbẹ́ràn ọ̀yà dúró lẹ́gbẹ̀ẹ́ títì ọ̀pọ̀ bàbá náà wò ó wọ́n á gbọ́ yàgò ní á ah, ọ̀yà náà tó lé lónìí à. Ah. ọ̀yà tó mọ̀ wọ́n ká sì lọ pa bóyá ní torí kèrè ti ẹran mọ̀ lù lọ́yà ọ̀yà tí

ìgbàlá lórí ìdíje gbogbo àwọn nǹkan yìí ẹ̀kọ́ ẹ̀sìn tí ìsìláàmù mú wa ó ní tó ṣe gbogbo àwọn nǹkan yìí ní ìlà ìdára láwọn àṣàlàyé ẹ̀sìn wa díẹ̀ díẹ̀ tó fẹ́ fẹ́ láàrin jọ́lẹ̀ nìkan nínú ẹ̀sìn wa àmọ́ kí lọ́kọ́ àmọ́ kí ni ọ̀tọ̀ kí là á jẹ kí là á jẹ kọ́

yọ̀ọ̀rọ̀ ọ̀gbù àwọn ọmọ àbáyé tó ẹ̀wọ̀ ìrìnjà ọ̀rọ̀ ọmọ ọmọ àdìgbọ́nù àti màmú ọlọ́pàá màmá mú sẹ́ẹ̀tì gbogbo wa àmọ́ àdìgbọ́nù tó pọ̀ kọ́rọ̀ kó tó fún wa ọ̀pọ̀ ọmọ sọ́kà náà bọ̀ ọ̀rọ̀ اللهم اغفر بحلالك الحرام واتنا بفضلك من اسرار اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك المشركين ودمر اعداء الدين اللهم لا بنا لنا ذنبا الا غفرته ولا امنا الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شقيته ولا حاجه من حوائج الدنيا والاخره يا اجل جمالنا العافية والسلام الا على قضائها يا رب العالمين يا رب العالمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا المسلمين وانفسنا بالصالحين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالم انك حميد مجيد فضل الى صلاتكم يرحمكم الله